أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته أفيقف مولا أترى لكم كالو عليكم قال فاسواد يلان أبو محمد صلى الله عليه وسلم نبأي àwọn olùdánilẹ́kọ̀ọ́ àwọn stars wa wọ́n máa bá tẹ̀síwájú níbi tí wọ́n bá dé ní ìjẹjọ́ wọ́n máa bá tẹ̀síwájú lọ níbi kìtàbù sọ́lá yaqulu al-mu'allif رحمه الله تعالى كتاب الصلاة تقدم أن الطهارة من شروطها ومن شروطها دخول الوقت والأصل فيه حديث جبريل أنه أما النبي صلى الله عليه وسلم في أول الوقت وآخره وقال يا محمد الصلاة ما بين هذين الوقتين رواه أحمد والنسائي والترمذي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين جعل الصلاة خامس الأركان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله ما من خير إلا دل أمته إليه فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أدعو قسم ألعبة ọba tí ó ṣe ìrun nínú àwọn orígun ún ẹ̀sìn Islam ajẹ́rìíkẹ́ lọ́wọ́ bá Allah ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò ládélé kò ní gbàkejì kò ní olùrànlọ́wọ́ kò sí pé àsìkò tó lò lórí yè ó ti tó fààyè lẹ̀ fẹ́lòmíì náà ti ń jẹ́ Allah ni kátó dáyé ó ti ń jẹ́ Allah atúndé ويبقى وجه ربك ذو الجلال والإكرام أجل كان محمد ẹrúsìn ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba pàtàkì sí ní pẹ̀lú àlékún ìkẹ́ àtijọ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún ànábì wa àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ẹnìwá rẹ̀ tá a mọ̀ sí sàhábà ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run náà yọ wá sílẹ̀ nínú ìkẹ́ ẹ̀rí ọlọ́run ṣe wá lẹ́nu ìyọnu sí láyé nínú sáré àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà ní ọ̀sẹ̀ tí ó kọjá awakọ̀ ọ̀rọ̀ gúnlẹ̀ nípa ntọ́jà náà àtẹ̀yámà níbàámu sí bí àfa bí wọ́n ṣe bá ní tó nínú tírà abalabi tí a bọ̀ sí oní kìtàbù salat ètí àti kà fún wa síwájú qala al-mu'allif rahimahullah. تقدم أن الطهارة من شروطها bàbá ní àlàyé ó ti ṣíwájú pé nínú àwọn amájẹ̀mú ètí ò gbọ́dọ̀ má pé sára àrùn lára àwọn àwòmọ́ ètí ò gbọ́dọ̀ gbẹ̀yìn tábà ń sọ nípa ìrun ètí ọ̀kọ̀ọ̀kọ̀ ṣíwájú nínú rẹ̀ ó ní àtọ̀hárọ̀ ó ní ìmára ńlọ́jẹ́ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fẹ́ sọ nípa fíkíò ibi tọ̀hárọ̀ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ omi wo la fi ṣe àlùwàlá bàbá ṣe àlùwàlá tán àwọn nǹkan wo ló bàjẹ́ tá a bá rómi tó ti wá lórí pé àti abọ́ mọ́sálásí afẹ́ kí irun. gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ó yẹ kó ṣíwájú à ń láti máa kí là ní àfọláàt èdè lárúbáwá ni kí ni ìtumọ̀ rẹ̀ ipò wo onírun kíkí wà nínú ṣẹ̀ríà Islam. àwọn ẹ̀san wo òní ọ̀nà bẹ fún ẹnì tí bá ń kírun ẹjẹ́ abẹ́rẹ́ látòrí agbárin àkọ́kọ́ irun nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní àdúrà òní kéèyàn ó ṣe àdúrà kéèyàn ó dé rẹ̀bẹ̀ kéèyàn ó bẹ lọ́hùn pọ̀ntì ń jẹ́ as-salatu nínú èdè lárúbáwá ọlọ́run bá ọba àdékẹ́lá ọ̀pá ànágbèrè inna salataka sakanun lahum so níbẹ̀ kìí ṣe pé kírun ìtumọ̀ rẹ̀ ni pé ṣe àdúrà fún wọn àdúrà rẹ̀ ìbàlẹ̀ ọkàn ìbàlẹ̀ àyà òníyọ́ máa jẹ́ fún wọn. ìyẹn jẹ́ ohun ni à ń pè ní asalat nínú èdè lágbáwá lọ́dọ̀ àwọn afọ oníṣẹ̀ríà nínú òfin nínú fíkìú ohun tí ń jẹ́ asalat òní ata'abudu lillahi ta'ala. بأقوال وأفعال مخصوصة مفتتحة بالتكبير ومختتمة بالتكبير òtíńjẹ ìrún ó ní àwọn gbólóhùn kan tó jẹ́ ẹ̀sà àti àwọn iṣẹ́ kan tó náà jẹ́ ẹ̀sà a máa lo àwọn gbólóhùn àtàwọn ìṣesí yìí láti lè bá a fi jọ́sìn fọlọ́hùn ìfi àwọn gbólóhùn kan àti àwọn ìṣe kan tó jẹ́ ọ̀tọ̀ tó jẹ́ ẹ̀sà fífi jọ́sìn fún ọlọ́run ọba tààlà. sábà sọ nípa ìrun ó bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn at-takbir ní takbiratul ihram allahu akbar ó sì parí pẹ̀lú pé èèyàn sàlámà. àwọn afa àwọn mú tààrífù yìí láti lè rò jíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam tó sọ pé tahrimuha at-takbir wa tahliluha at-taslim. níta àti máa ń bẹ̀rẹ̀ ìrun yẹn ni wípé. ọwọ́ gbẹ̀ngẹ̀ tí máa ń ṣíwájú ijó níbi irun òun náà ni Allahu Akbaru alákọ̀ọ́kọ́ ètí máa ń sọ jíjẹ mímu eré tí máa ń sọ di èèwọ̀ ohun tá a fi kúrò níbi irun òun ni gbólóhùn àtẹ̀sílẹ̀yìn kásálámà sí ọ̀tún àti sí òsì eléjẹ tí ń jẹ́ àsálàt báwọn àfáà bí wọ́n ṣe wí oríṣiríṣi ọ̀rọ̀ ni a ń wá nípa rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ìrètí ń sẹ́rí lọ́ba ibẹ̀ náà nù ipò wa ni ọ̀ràn kíkí ló wà ní ìṣẹ̀lẹ̀ Islam bó tilẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lásìkò tá a wà yìí àti síwájú àkókò yìí lọ́dọ̀ wa ń bí ìrun kíkí ọ̀pọ̀lọpọ̀ wọn ò náání rẹ̀ wọn ò fi sọ́kàn kọ pàtàkì kò fẹ́ẹ̀ jẹ́ nǹkan kan lójú ẹlòmíì ìgbàgbọ́ ẹlòmíì ni pé tọ́kẹ́yìn bá ti má tíyàn bá ti wá bí sọ́mọ́nì ah kẹtọ́lẹ́ ń jẹun irun gágánu ìjọsìn gágánu rárá o ìwà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ẹ̀ ń bá lẹ́sìn lọ́yẹ kó níwà ṣùgbọ́n yẹn lè níwà kọ́má ní ẹ̀sìn àtẹ̀sìn àti wà méjèèjì ìkákan ọ̀gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀ gbogbo ẹ̀ pátá ńlá fi pàdé ọlọ́run ọba tó bá jẹ́ ògbóǹde àlùkìyàmà ìwà ó máa jẹ́ kí ààyè àbí ipò téèyàn ó dé sí nínú ọgbà àlùjánnà onídẹ̀ra ìmọ̀ ajé ọgbà حديث. ni من hadith مني min يوم minni manzilan yawm al-qiyamah ahsinakum akhlaqa àwọn tí wọ́n bá dára jùlọ níwà nù yín àwọn ni wọ́n fún mọ́ mi pẹ́kípẹ́kí jùlọ tó bá jẹ́ ọgbà àlùkìyàmà àkọ́kọ́ ntọ́nà ọba tí ọ̀kọ́ tó wò nínú iṣẹ́ ẹ̀dá lálùkìyàmà ìrún ni o àkọ́kọ́ ntá àkọ́kọ́ ṣe ìṣirò rẹ̀ níwájú ọlọ́run bó o lọ lọ ayé ọ̀rọ̀ nípa ìrun ni yẹni pé ìrun ọ pàtàkì ju bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bá a ṣe ń fi ọwọ́ ọmọ lọ ẹlòmíì ìrun tiẹ̀ ẹ̀ẹ̀kan lójúmọ́ ni ìrun àsùnbà ó tún dijọ́ kejì ẹlòmíì ẹ̀ẹ̀kan ni jímọ̀ nìkan ẹlòmíì ẹ̀ẹ̀mejì lọ́dún ìtúnu àwẹ̀ àti àti bá ń kírun báwọn kò sí nílẹ̀ ṣẹ̀ríà ni wà nílẹ̀ ṣẹ̀ríà tí ó yẹ kó lè rí o ti kúrò lọ́rùn rẹ̀ tipẹ́tipẹ́ ẹgbẹ́ bí a ṣe máa mẹ́nu bá lọ́wọ́ wájú. yẹni pé ipò tí ìrun wà nínú ìṣẹ̀lẹ̀ Islam ìkíní ìyá rúkùnà sáré mi nàkàkà nílẹ̀ Islam tábà ń sọ nípa àwọn orígun ẹ̀sìn Islam mara àwọn orígun tó pàtàkì ṣe kéjì lẹ́yìn gbólóhùn la ilaha illallah Muhammad rasulullah òní orígun ẹlẹ́ẹ̀kejì bí yẹn ó bá bẹ̀rẹ̀ dáwà tawhid la fi bẹ̀rẹ̀ níta fi kéjì rẹ̀ òun náà ni ìpaniláṣẹ nípa ìrun kíkí Mu'adh bin Jabal kọlọmba ni yọnu sí ìgbà tí òjíṣẹ́ náà bá fọ́nrán lọ sílẹ̀ Yemen onírẹ̀ Mu'adh ilẹ̀ Yemen ibẹ̀ ló ń lọ yí o innaka ta'ti qawman ahlal kitab àwọn tó ń lọ bá ọ̀jọ̀gbọ́n ni wọ́n o wọ́n ti nímọ̀ nípa àwọn àtìrọ̀ ọlọ́run ètò náà tó sọ̀kalẹ̀ fún un tó bá wá rí bẹ́ẹ̀ àkọ́kọ́ pèpè rẹ̀ ń tí ojú ọ dálé lórí àyùwáhìdùlọ́ oníkàfà àsọfọ́lọ́ níbi máa jọ́sìn fún ká má mọ̀rọ̀gbọ́n mọ́lọ́ níbi jọ́sìn. tí wọ́n ti á gba eléyìí sí ọ lẹ́nu fàálìmùhún ànàmọ́ ọ̀tọ́rọ̀dà àléhìm hamsa salawat yóò dín màfà pé ìrun wákàtí márùn-ún ọlọ́run lọ́sẹ̀ láti máa kí lójoojúmọ́. yẹn ní bá ń sọ nípa orílẹ̀ orígun ẹlẹ́ẹ̀kejì onírun ńlọ́wà. bákan náà tábà fẹ́ pèpè sẹ́sìn ọlọ́run níta àti bẹ̀rẹ̀ lẹ́yìn tawhid lẹ́yìn ìmọ̀ ọlọ́run lọ́kan lẹ́yìn tí a bá ti jìnnà sẹ́bọ̀ ṣíṣe ntí èkó tẹ̀lé ọ̀rọ̀ nípa àrùn ni eléyìí náà ń tọ́ka sí pé ìrun kíkí ó ṣe pàtàkì pọ̀ nínú ṣẹ̀ríà Islam lára pàtàkì ìrun ni wípé tógun ọ̀bá tí ìfaná ojú ọlọ́run tó pa á láṣẹ ká tó kírun àlàyé àti fífi báàkàn sí kí ìní ọkàn yà lọ́tọ̀ ọlọ́run ni wàyí bá kún tàfihìn fa àkọ́mta làwọn mùsọ́lá fàlìtàkùn tọ́ ìfàtún nínú máa kà àlàyé bá ṣe kírun lọ́nà ọ̀dá ṣe nu àyà so àpàdà kan lọ́wọ́ wájú yẹnni pé eléyìí náà ń tọ́ka sí wípé yàtọ̀ sí pérun ó ṣe pàtàkì atúngbọ̀dọ̀ kí láàkó rẹ̀ gẹ́gẹ́ bí májọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì tí àmọ́ mẹ́nubà láìpẹ́ yìí ẹni pé lára pàtàkì ìrun nù. lára pàtàkì ìrun ni wípé ó ní alfáàfin bẹ́ẹ̀ ní islam wà kúfúrí àwọn bẹ́ẹ̀ ní islam wà ṣíríkì ó ní lálẹ́pẹ́ níbi àlàfo tí ń bẹ láàrin islam àti kúfúrú yẹni pé tíntì ní pọ́sẹ́kù tí mùsùlùmí yóò fi di kèfèrí oníkó gbẹ̀rún lẹ̀ ní ìbá ti lè gbẹ̀rún lẹ̀ báyìí jọ́nà nítàn ni ètí ṣe mùsùlùmí mọ́ nínú hadith inna bayna rajuli wa bayna shirki awil kufri tarku salah yìí pé ọwọ́ díẹ̀ tó kù ntí mẹ́ láàrin islam àti kufur bẹ́ńbẹ́ tó kù tí mùsùlùmí ó fi di kèfèrí oníkó gbẹ̀rùn jùlẹ̀ níjọba ti lè gbẹ̀rùn lẹ̀ tí ò kí njọ́nà lónítàn ló ti di kèfèrí àbí ló ti di ẹlẹ́bọ hadith yìí imam muslim àwọn ní àgbà wa tábàní aká àwọn aṣẹ́ olóore èyí tá a máa ń ṣe tí a fi máa ń rojú rí ọlọ́run tábàní atúlẹ̀ ká máa wá sàá tábàní àdàálẹ̀ ká máa wá tún sàá tábàní ká ṣe ìgbéléwọ̀n fáwọn aṣẹ́ olóore èyí tó tóbi jùlọ èyí tó pàtàkì jùlọ nínú àwọn aṣẹ́ èyí tá a máa ń ṣe tá a fi rojú rí ọlọ́run èyí tó pàtàkì jùlọ ònìrún jẹ́ abdullahi bin masoud kọ́lọ̀nkọ́lá nìyẹnu sí ó láwọn béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́wọ́ bá wípé èwo ló pàtàkì jùlọ nínú àwọn iṣẹ́ èyí tá a máa ń ṣe ànábì wa sọ pé afdalil amali as-salatu fi awwal waqtiha ń tó tóbi jùlọ tó lọ́lá jùlọ tó lóore jùlọ nínú iṣẹ́ tá a islam yìí ó ní kéèyàn ó kírun láàkó rẹ̀ kéèyàn ó kírun ní imam Tirmidhi àwọn ni wọ́n gba hadithi yìí àwọn ni wọ́n gbà wá. lára ìpinnu wípé ìrun kíkí amúdùlẹ̀ islam ńlá lè pè ní bí òpó ìkànnà àwọn òpó ètò gbé islam ètò gbé dúró nínú hadith ra'asul amri al-islam wa amúdù usala imam ahmad ni wọ́n gba hadithi àwọn ni wọ́n gbà wá. yẹn ni pé ntọ́jẹ́ àkórí nílẹ̀ ẹ̀sìn wáyé àkórí àlámàrí oníkéyàn ọkọ jẹ́ mùsùlùmí náà òpó ìsìláàmù oní ìrun ní kíkí eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn tí ń tọ́ka sí pàtàkì ìrun nínú ìṣẹ̀lẹ̀ ìsìláàmù. ẹ̀san tàbí àjùlọ ọlá tí ń bẹ fún ìrun kíkí ìkíní bẹ̀ ni pé ìrun kíkí ní ọ̀rùn lè sàhìlìyà ìmọ̀lẹ̀ lọ́jẹ́ sẹ́ńtì báńkì ìní pé ọgbẹ́ tí wọ́n ń kírun pátápátá láyé tọ́bájọ́ ìgbélé àlùkìyámà nígbà tí òòrùn bá ti já tí ò sóòrùn tí ò sí màlẹ kankan mọ́ ẹ ń bá ń kírun láyé ń bí àwọn orípa oríkèéríkèé ara rẹ̀ ti fi ń ṣe àlùwàlá yóò tan ìmọ́lẹ̀ fún tọ́bájọ́ ìgbélé àlùkìyámà nínú hadith inna ummati yud'auna yawma àwọn ìjọ tòní tọ́bájọ́ ìgbélé àlùkìyámà wọ́n máa pè wọ́n wọ́n máa yọrí síta gbọ̀rọ̀rán lẹ́yìn tó ti pé gbowájú wọn yóò máa tàn fún ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ náà làwọn oríkèéríkèé ọwọ́ apá ẹsẹ̀ tó oná máa tàn ìmọ́lẹ̀ nínú hadith mi ètí máa Muslim tó máa gbà wá as-salatu nurun anábìrin ní ìrún kékeré ìmọ́lẹ̀ ńlọ́jẹ́ yàtọ̀ sílẹ̀ yìí ni pé ẹ̀ ń bá fẹ́ wọ àlùjánnà onídẹ̀ra ìrun kíkí yóò mú ní dáadáa yóò gbajúmọ̀ àrùn ní kíkí ẹ̀dá fẹ́ wọ àlùjànnà onídẹ̀ra ìkànnì àwọn sàhábà Rabi'at ọmọ Ka'ab kọ́lọ̀nkọ́ba ní yọnu sí i arákùnrin yìí ó jẹ́ kan àwọn sàhábà tí a máa ń ṣe xidima sí bọ̀yì sí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabiwa ni anabiwa fẹ́ sí lóore wọn ni bèrè tó ń bá ń fẹ́ lọ́wọ́ ni àwọn sàbí ayé ọ̀já máa ń kankan lọ́wọ́ wọn kò sọ pé à bẹ́ẹ̀ ànábì fẹ́yàwó fún mi bẹ́ẹ̀ ànábì bẹ́ẹ̀ lọ́n kí n lówó kọ̀tọ́rọ́ ṣùgbọ́n kí ni tó bẹ̀rẹ̀ ó ní ìmọ̀ràn ọ̀fà kọ̀tàkọ̀tàlẹ̀ jánà mo fẹ́ kó jẹ́ pé mi àti ẹ àjọ kọ́wọ́ rìn báyìí àjọ wọn ní ọgbà àlìjánà onídàrà ànábì ni à ń tó bẹ̀rẹ̀ yìí nǹkan ńlá ni ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé fàáyìn ni alànàfíkà bẹ̀kẹ́sìrà ti sojúd wá kún mi lọ́wọ́ lórí tó o béèrè fún kó lè bá àjà sí lọ́rùn bó o ṣe ń kírun ọ̀ràn yàn fún gbajúmọ̀ náfìlà nìyíyàn máa yan náfìlà dáadáa nítafẹ́ ló ń bẹ̀ ní wípé nínú àwọn okùnfà ètò yìí ó fi wọ àlùjánnà onídẹ̀ra lára ẹni ìrun kíkí ńlọ́wà yàtọ̀ sílẹ̀yìn ni wípé as-salatu kafaratun lil khataya kò sí bẹ́yìn ó ṣe rìn torí òṣèlú mi kò sí bá àṣẹ ní dá ẹ̀ṣẹ̀ nínú àwọn okùnfà gbòógì nínú àwọn ọ̀nà èyí tó yá jùlọ tí a fi máa ń rí ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run oníkéyàn gbájúmọ́ àrùn kíkí torí pé ìrun okùnfà ìhádànù ẹ̀ṣẹ̀ okùnfà ìdáríjì níjẹ àwọn ẹ̀ṣẹ̀ onírun kíkí ńlọ́jẹ́ nínú ayé alukur'an ọlọ́ni wa akíní sọlá tàtàrà fàyè nàhár wàzúlà fàmìnà láyé ìnàlẹ̀ hasanà ti yọ̀dọ̀ hìnnà sẹ́yìí áàtì. ذلك ذكرى للذاكرين ibi tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé àwọn dáadáa tá à ń bá ń ṣe lẹ́yìn tó lọ́wọ́ bá tó sọ nípa àwọn àkókò márààrún ìta àmì ń kírun ọlọ́run wa ni dájúdájú àwọn dáadáa téèyàn bá ń ṣe ọlọ́run máa ń lò gẹ́gẹ́ bí okùnfà láti fi pa àwọn àìdá àṣìṣe láti lè bá fi parẹ́ ذلك ذكرى للذاكرين eléyìí jẹ́ ìrántí o fáwọn tí bá máa ń rántí ọ̀rọ̀ ọlọ́run nínú hadith anabi kọjú sáwọn sàbẹ níjọ kan ó ní àrò àìsàn law anna naharan li baadi ahadikum yabtasilu minhu kulla yawmin khamsa marat hal yabqa min daranihi shay anabi kọjú sáwọn sàbẹ níjọ kan pẹtọ ẹ̀yin sàbẹ mi mo fẹ́ bi léèrè béèrè kan ẹ fún mi ní dáhùn rẹ̀ ẹ fún mi ní ìró ẹ sọ fún mi ká sọ pé èèyàn kan tó ṣe wípé iwájú ilé rẹ̀ báyìí akérèmọdò kan ọ̀ ń sàn

ǹjẹ́ ìrírí kankan ṣẹ́kù lára onítàn bí àwọn tàbí dáhùn pé láàyè àbùkọ mi ń dárọ̀ ní ìṣe yìí ìrírí kankan kò ní ṣẹ́kù sí láàmá o ni ẹ̀ka rẹ̀ o fàdá àlèkà mẹ́fàlẹ̀ sọ̀làwà bí òun wákàtí márùn bóun náà ṣe rí mọ́ ọlọ́run ń fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn àṣìṣe ẹ̀dá ọlọ́run ń fi ń pa á ni Imam Muslim ọ̀nà ọgbà hadithi ọ̀nà ọgbà wa yẹn ni pé eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ahadith tàbáwọn àyà ètí ń ṣe àfimọ́lẹ̀ ọlá ẹ̀san tó tóbi tí ń bẹ fún ìrun ní kíkí ẹ̀jẹ̀ alákòólé kan nípa ìrun kíkí àwọn akékèké ẹ̀jẹ̀ àfi ìrun ẹ̀jẹ̀ àfi kọ́ wọn wọ́n ní kékeré láti pé kan àrókò láti pé kan àrókò tó dàgbà tán apá kìí tòwánìbí pa á láti káwọn ọmọ wa ká máa kírun látọmọ ọdún méje ká pa wọn láti ẹ̀yìn kìí ṣe pé ìrun kékeré ti dọ̀ràn yàn fún wọn torí pé wọn ti bàlágà ṣùgbọ́n kó lè bá àjẹ pé ńgbà tí wọn bá dàgbà báyìí wọn bá ti ń bàlágà báyìí ìrun wọn ó ti mára kó tó di pé wọn ó bàlágà ìdí ni o tánà mi fọ̀fọ̀ àṣẹ wípé ká pa wọn láti ìrun kíkí lọ́mọ ọdún méje kí wọ́n dájọ́ ìrun kíkí nínú àwọn atótónu tá a ti gbọ́ látàárọ̀ á ti mọ̀ wípé ìrun kíkí ọ̀ràn yàn ni. ka ṣe ọ̀ràn yẹn bàbá wo yàn ojúlówó ọ̀ràn yẹn ni kálukú ni ó kì í ni ó mú tiẹ̀ wá yẹn ni kí fárúdà ayin onírun ní ó fi rán lẹ̀ sí èkí irú ẹni báwọn oríṣi méjì ni ìmọ̀ àkóso wípé à ń kara ojú dàfẹ́lá lọ́dọ̀ tiẹ̀ ìrún kíkì kìí sọ̀ràn yẹn ẹ bá sọ pé kíkì ìkànnì ìmọ̀ kó ṣe pé nítọ̀hún hadith ahadin bil kufur kìfìrí ni tẹ́lẹ̀ ó sì ṣe ìsìlámù. ìgbà tó tún máa wá gbé ìgbèríko tó jìnnà sẹ́sìn ibẹ̀ ní gbé sórí ẹni báwọn àwọ̀ mára á ṣe àlàyé fún pé ah ìrún kíkí dandan ni daranta aranta àdúrà mà pé mùsùlùmí lẹ́yìn ẹ̀rọ àwọn àpẹẹrẹ tó ga jù tá àdúrà mà pé mùsùlùmí lẹ́yìn ẹ̀yìn ẹ̀rọ á ṣàlàyé fún un. bí ọba wá kí lẹ́yìn ìgbà náà àjẹkù tó fèrè ni. sọ ládàdà náà tabaarẹ́ nìkan tó ṣe wípé wọ́n bí sáàárín ìgboro láàrin ìlú níbi táwọn onímọ̀ tí a sodo tí a pọ̀ sí tánigà ó kírun nígbà ìtọ́nà yẹn ni báwọn làwọn sókè sọ àyàn ni àwọn ọ̀ràn yẹn ni kákẹ́rùn kí ni wàá jẹ́ òkè ẹ wò ó ah, ọ̀ràn yẹn ló jàre ah, kí yàn tó sàlùwàlá yàn bá tó sàlùwàlá yàn bá tó so wọ́n sì ní kí yàn tó sàlùwàlá ni ah, ẹ wò ó yẹn ni pé ọ̀rọ̀ jùlọ fàtíyèsí kẹ́hùn tàbí tí ẹ̀kọ́ kìí kírun istighfafan li amri salah ọ̀run òun ò tóbi lójú rẹ̀ ọwọ́ irú ẹni báwọn fẹ́ pé nílùú tí wọ́n ti ń lo islam ní ọjọ́ mẹ́ta péré ìnú èwo ọ̀ràn wọ́n máa sọ fún pétọ̀ kírun báwọ̀ bá kírun á pọ̀ kírun báwọ̀ bá kírun orí ẹ̀wọ̀n ó gé dànù so bàbá wa kírun alihamudulilayi tí ọba wa kírun ajẹ́pẹ́bẹ́ ẹni bẹ́ẹ̀ kẹfẹ́rẹ́ ni so àwọn àfáà ní ń láti pa ni so tí bá wá pa á tí wọ́n pa lórí pé kèfèrí ni àbí wọ́n pa hadan ọ̀rọ̀ méjì làwọn afáàtọ̀ ṣùgbọ́n ìtọ́tọ̀ wọn jùlọ ni wípé wọ́n pa nípa wípé kèfèrí ni kìí ṣe mùsùlùmí sọjá kíyèsára ọ̀rọ̀ nípa ìrun ó tóbi pọ̀ ju ojú tí ọ̀pọ̀lọpọ̀ tá a fi ń wo ìrun kíkí lọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ̀ ń kó ṣe kíkí rẹ̀ nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run gan sọ ń parẹ̀ pé wàhínà àlàkàbí rọ́tún ilà àlàkọ̀ṣẹ́yìn irun kíkí ó lágbára ó tóbi àyàfà wọn tí a máa jẹ olùbẹ̀rù ọlọ́run nìkan onírun kíkí oníyẹ ọ̀rọ̀rùn fún abiláwọn bàtúbálẹ̀ wọ̀sánlá kó ṣe wá ní ẹni tí ó kírun kí kọ́ máa ṣe wá ní akírun fìrún lẹ̀ kọ́ bá jẹ́ ojú okùnfà tí a fi wọ àlùjánnà onídẹ̀ra bí ìyẹn ọ̀bà wá àwọn májèmọ́ kan bẹ lóyìí tó ṣe pé kò gbọ́dọ̀ má pè síyàn lára májèmọ́ àkọ́kọ́ ó ní àtọ̀hárọ̀ min al-hadath kákọ́kọ́ mára kó ń bí àwọn ẹ̀gbin ètí ń jáde lára ẹni pé tá a bá tọ̀ lọ ṣe àlùwàlá bó bá ṣe gbá lọ ṣe àlùwàlá ó tọ̀ ó ṣe gbá ṣùgbọ́n ìfowópamọ́ jáde ẹni pé kéèyàn láti ṣe àlùwàlá síwájú ká tó kírun. tí yẹn bá wá ṣe àlùwàlá tán májẹ̀mú tí a tún retí ètò àgbọ̀dọ̀ máa rí kótó di pa kírun ó ní the whole waqti gbogbo òun tá a bá kí pátá a ṣe sòórò a rí pásíkò ẹran kọ̀ọ̀kan ó ti tó kótó di pa kí. ọlọ́run ti ní kọ́ máa yé díẹ̀ díẹ̀ láwọn mọ́ṣáláṣí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí náà àkídànù náà ni a tún kí ẹ̀ ń bá kírun tásìkò rẹ̀ ò tí ì tó tẹ́ kí ó ní gbalada kó o fi ṣe náfìlà kìí sì sọ̀rọ̀ yẹn torí pé ọ̀dà níyàn náfìlà ń bá tọ́ fẹ́ kí innamal a'malu binniyat ọ̀dà níyàn náfìlà so kéèyàn ò jẹ́ kásìkò rún kásìkò díẹ̀ ò ti lọ́nu rẹ̀ kéèyàn ò tó kí ó sàn ju kéèyàn wá kí kásìkò rẹ̀ ò tó tó lọ àsìkò yìí nìsín àwọn kan ń kí àlàásárì aago mẹ́ta àbọ̀ ní nkì yọba lọ sábọ̀ aago mẹ́ta àbọ̀ ní ẹ̀sìn nkì ní nkì. tó ah, ah. ẹ lè fi nọ́ọ̀tì wé ọ̀dọ̀ wa ń bí wọ́n sọ pé lára àwọn tí wọ́n jìnnà sí bíbíà ńlá wọn ṣùgbọ́n àsìkò tí wọ́n ń kírun ìsásìkò wọn ṣùkọ́lọ̀ ń kọjọ ẹ̀kọ́ sànù wa ní mọ́tíláṣí ọjọ́ ni àwọn kan ní pé ń bá àwọn wádà ń wà sálà ìmọ̀nìyà ìyá yín ló gbé ẹ̀ ń bá fi ọgbọ́ ni ọ̀rọ̀ eléyìí ti di ti tí kálukú ti mọ̀ yẹnu wípé tá a bá ń sọ nípa ìran kọ̀ọ̀kan á ń láti kí ní àsìkò rẹ̀ kíyàn ó farabalẹ̀ kásìkò rẹ̀ tó kó tó di pé yàn ó kì í. lẹ́nà tá a pàtàkì lẹ́nà tí ó jẹ́ àmọ́ pàtàkì dòhólò kásìkò rún ó tó kátó kì í lẹ́nà tí ó pàtàkì rẹ̀ ni pé mọ́lákùjì dèrè ó di ní ọjọ́ méjì ilé wa kírun ló fi wá ṣàlàyé àkókò òun kọ̀ọ̀kan fánàbí sallallahu alayhi wa sallam. arákùnrin kan náà wá sọ́dọ̀ ànábì oní àbẹ̀rẹ̀ tó tọ̀ irú òjíṣẹ́ lọ́n àsìkò wo lọ́dà àsìkò wo làá máa káwọn àrùn wákàtí márùn ọjọ́ méjì lòun náà sí lọ́dọ̀ ànábì kó fi lè máa àsìkò òun. ìyẹnì pé tábà ń sọ nípa àkókò òun ó ṣe pàtàkì o àsìkò àsìkò àsùnbà à ń láti jẹ́ kí àlùfájàrí ọ̀la kó tó di báàgì àwọn kan máa ń tẹ̀lé kíní tẹ̀kúrìn ìyẹn táìmù kíní tẹ̀ máa ń ṣe jáde ń tó lẹ́kọ̀ọ́ o kíkẹ́ kò túmọ̀ sí pásìkò òun ti tó àsìkò òun lè má sí ìtò tó wọn sọ pé ti tó tó wọn sọ pé ti tó tó fún nfàpẹrẹ ìwọn àsùnbà àlákòjúwe gẹ́gẹ́ bí àlàyé tí bàbá ọ̀sẹ̀ ní tí wọ́n ṣe àsìkò tí wọ́n kọ fún àsùnbà òun èyí ó sinmi ogún ìṣẹ́jú kéèyàn tó ṣe ìkọ́rán lèyìn òfin láti dájú wípé àsìkò oorun gángan mọ́kì. sùkátùmọ̀ wá lo àwọn àsìkò oorun ètí àfọwà èèyàn gbọ́ àlàyé nípa àsìkò oorun kọ̀ọ̀kan yé tí yẹn bá ti á gbọ́ yé èèyàn wàá wò sí àsìkò sí ń bẹ́ńbẹ́ ṣó ṣe rẹ́gí àbí òṣè rẹ́gí tọ́ba ti lè bára wọn èèyàn máa lò sẹ́ńpọ̀ náà máa dín ìsì máa lé bí ń dín bí ń léwu àmọ́ wọn wò pé sósì rí bẹ́ẹ̀ àbó ti dín àbó ti lé so tali pé àsìkò oorun ó ṣe pàtàkì pọ̀ tàbí náà bá ti wá lọ́wọ́ tán á lá kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. afáwa ni wàmí ìṣòro ti à nínú àwọn amájẹ̀mú etí ọ̀gbọ́dọ̀ má pé sára ìrún gbẹ̀kọ́ lòlùwàtì oníkásìkò ń wọlé kó tó di páàkì. wọlé áṣùlùfín àní ah, tí aslum bẹ́ẹ̀ ń pé ìpìlẹ̀ ń bẹ̀ aslum bẹ́ẹ̀ yẹn ni pé àdẹ̀lẹ́yìn èrì tí ń tọ́ka sí pé lára májẹ̀mú èyí tí ń bẹ fún ìrun oníkásíkò rẹ̀ wọlé kátẹ́kì ẹ̀rí rẹ̀ ní hadith Jibril wọ́n máa ń pè hadith ní hadith Jibril látàrí pé olówó ṣe ìmáàmù fanabi amma nabiya sallallahu alayhi wa sallam fi awwalil waqti ó léwájú kírun fún ànábì ìyẹn pẹ́jọ́ méjì lè kírun lọ́jọ́ àkọ́kọ́ ó yára kí lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì ó lọ́ra díẹ̀ di pé yóò kí nígbà wá parí irun tán ó ya Muhammad asalaatuma bayinaha bayinilwakutayin bí wọn náà bá kírun àlàfo àsìkò tí mo kírun lọ́jọ́ àkọ́kọ́ àtàlàfo àsìkò tí mo kírun lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì òní náà kò fi máa kí ìrun rẹ̀ yẹn ni pé wọlé asòfin ẹ̀rí lórí wípé a ń láti ṣe sùúrù kí àkókò òrùn kọ̀ọ̀kan ó tó kó tó di páàkì ẹ̀rí rẹ̀ hadithu Jibril nìyẹn o hadithu tí mọ́lákù Jibril tó fi wá ṣe àlàyé nípa àkókò òrùn kọ̀ọ̀kan fànàbì níjọ́ náà lọ́rùn amma nabiya sallallahu alayhi wa sallam fi awwal waqti wa ó kí àwọn lọ́jọ́ alákọ̀ọ́kọ́ bákòókò òrùn kọ̀ọ̀kan bó ṣe ń tó bẹ́ẹ̀ ni ń kírun kọ̀ọ̀kan lọ́jọ́ alákọ̀ọ́kọ́ lọ́jọ́ lẹ́ẹ̀kejì ó kírun fáànà bíi fi àkèrèhì lọ́wọ́ parí àkókò òun yẹn ní ọjọ́ kejì wọ́kọ́ọ̀l nígbà ó parí ọjọ́ kejì tán ọwọ́ ní tọ́ ya Muhammad eré òjísálà Muhammad asalaatu ma bayna bayna al-waqtayn bí wọn náà bá kírun láàrin àlàfo àkókò méjèèjì òní kò kírun rẹ sí. adékùnrin imam ahmadu tirmidhi nasaayi àwọn ni wọn gba hadithun àwọn ni wọn gbà wá. a padà wá sí àlàyé àkókò òun o. hadith mi tí wọ́n tún mọ́ wá wà abdullahi ibn amr radiyallahu anhuma abdullahi ibn amr ló gba hadithun wá. أن النبي صلى الله عليه وسلم قال وقت الظهر إذا زالت الشمس anábì ní àkókò tá a máa kírun àìlà bóyá òrùn bá ti lè yẹ̀ tàrí ni o tí òrùn bá ti yẹ̀ tàrí wàká ànàbí lọ̀rọ̀jò líkà tó léhe yẹn ni pé ó bẹ̀rẹ̀ látìgbà tó òrùn bá ti yẹ̀ tàrí tí èdìgbà tí ojí èèyàn tí ó bẹ èèyàn dọ́gba. máàlám táwọn làwọn àṣírò àkókò àìlà ni àkókò rẹ ni àkókò rẹ ni lókun ìgbà tásìkò àlàásàrì ọ̀bá tí ì wọlé bí aká bẹ̀rẹ̀ bí àsìkò ìran àìlà ìkíní tóòrùn bá ti yọ láwọn àkókò kan bóòrùn ṣe ń yọ òjì wa yọ ga bóòrùn bá ṣe ń ga bí bá ṣe ń lọ òkè sí bẹ́ẹ̀ lòjì wa ìní ọ̀ma lọ òkè ìní ọ̀ma lọ òkè sí ẹ̀ tóòrùn bá ti kọ́kọ́ yọ báyìí òjì wa ó gùn. the more bóòrùn bá ṣe wá ń gòkè sí bẹ́ẹ̀ lòdì o yọ máa dínkù yọ máa dínkù yọ máa dínkù yóò máa dínkù tí èdè wà ní agbègbè méjì sámà yẹni pé yóò wà ní kábáníkà pín sámà méjì tí yóò ra wà ní sẹ́ńtà rẹ̀ kò ní fèsì ìlà oòrùn bẹ́ẹ̀ ni kò ní fèsì ìwọ̀ oòrùn lásìkò yẹn láwọn àkókò kan gbogbo ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní mọ́ mọ́ gbogbo igi ni kò nílò òjìná láti ìgbà tó bá ń bẹ ní ìdodo sánà tó bá ti ara yẹ kúrò ń bi ìdodo sánà yẹn tí ó ń báyìí tọ́ra mọ́ lé ibi tí ó ti wọ̀ gbogbo òjì tí ò sì má tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ń òjì díẹ̀ wàrà sẹ́lẹ̀ báyìí òjì díẹ̀ tó sẹ́lẹ̀ ń àwọn àmọ̀ yìí tó bá jẹ́ bí wàá rúlà láti wọn ni bóyá kìnnìkanlá pẹ̀lú láì wọn ni àwọn àmọ̀ yìí tó bá jẹ́ tí a ti ara sẹ́lẹ̀ báwọn ètò ṣẹlẹ̀ ara wọn bó ti ṣẹlẹ̀ àsìkò àìlà ó ti bẹ̀rẹ̀ nu àsìkò rẹ̀ wà ń lọ síwájú ó ń lọ síwájú ó ń tẹ̀ wájú títí tí ò di nǹkan tí ó fi bá nǹkan dọ́ba òjì nǹkan ni pé onímọ̀ta gbélé ní ìsìn àríkó lòdì ẹ́ òjì hàn áwọ̀ àwọn tí ti bá dọ́ba tó bá dọ́ba lílo zawal. ojú tó fẹ́lẹ̀ ńgbà tó ọ̀rùn tó kú òní sẹ́ńtà sánà àwọn àfikún tó bá ti lè bára wọn dọ́gba àdékè àsìkò na ó sì ń màá sàlámà ni bó ṣe ń jáde lásìkò àṣù náà wọlé kò yíra dá o. ìlú tafẹ́ mẹ́ràn pásíkò àyílá ò ti tó àbí ò ti tò láwọn àkókò kan ìtì tí ó lọ́wọ́ fún ni wípé àwọn àsìkò tí a kọ síbi tó bá ti kó ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún sí àsìkò táàmì ẹ̀tẹ́ ẹ̀ bá gbójú sámà èèyàn nílé gbójú sámà dáadáa pípé òórùn ti wà ní agbègbè méjì sámà ó ti wà níbi ìdẹ́dẹ́ sámà èèyàn nílé gbójú sókè lásìkò yẹn tó ní táàmì ẹ kí ẹ̀ máa wá sọ́ọ̀rùn èèyàn ọ̀rá wá bóyá igi tàbí rúlà àbí pákó igi tí ọ̀bà wọ́ èèyàn ọ̀rá fi sílẹ̀ báyìí ilẹ̀ ibi táàbà wá fi sí ọgbọ̀dọ̀ jẹ́lẹ̀ tó smart kò gbọ́dọ̀ tẹ̀ kò gbọ́dọ̀ gbó tó bá tẹ̀ tó bá gbó ẹ̀mí gẹ́tì tẹ̀ fẹ́ mú jáde ẹ wà ilẹ̀ tó bá straight dáadáa ẹ yàrá fi gírin sílẹ̀ fẹ́ẹ́sì táìmù tó ti pé òjì máa parí mọ̀ nǹkan láàánú lásìkò ń bá ti tó lásìkò ń bá ti súnmọ́ òjì ò ní sí tí ò ti sí òjì mọ́ ẹ sáwà sí sòrò kèé ìfẹ̀jú tó pẹ́ láàrin bí ìfẹ̀jú mẹ́ta nǹkankan ni tó bá ti lè kúrò níbẹ̀ báyìí tọ́ra lóòjì tọ́ra sẹ́lẹ̀ sẹ́ẹ́ báyìí ìyàsùkọ̀ yìí láti wọlé nù ètò wa sẹ́lẹ̀ ara mọ̀ àmọ́ yìí tó bá jẹ́ iye tó bá jẹ́ ńlá fi kún ìgbà tí ò di nǹkan tó bá bá nǹkan dọ́gba bọ́dọ̀ fún mi ṣe tó bá ti á bá nǹkan dọ́gba àsìkò ayọ́lẹ̀ àti tán àsìkò àsùnà àti wọlé nù nǹkan ayọ́lẹ̀ ayé nílé àbí òye. ṣùgbọ́n láwọn àkókò mi mẹ́tọ́ ṣe bí òun ó wà ní ìdodo méjì yóò wà ní ìdodo sánà yóò wà ní òun ó wà ní sẹ́ńtà sánmà ìmọ̀ràn yorùbá tí ń bá lò táyé gbọ́ yé yóò wà látàrí ẹni pé kò ní yẹ kó ń àtàríwá síìtì àtàríwá ni ó wà. fúnpa tí àwọn mẹ́lẹ̀ wọn àsìkò ẹ fún wa ara àwọn nǹkan tẹ́ ẹ fi lẹ̀ ń pé òjijì tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. fojú ẹ mọ́tì káǹtì ẹ̀ka fi lọ́dọ̀ ṣe wà. tóun bá ti á kú ní sẹ́ńtà lójú ẹ̀sìn láti rí pé òjì ń ti lé. fúnyé ó ní òjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n òjì yóò wà lé tóun bá tẹ̀ yọ ojú wa ọ̀nà bíi kíbla ọ̀nà ibi tóun ti yọ ìlòjú máa ń sábà dojúkọ. sọ́jí àsìkò àṣù lódò máa jù tó bá fẹ́ máa àsìkò àṣù tó ti wọlé àbí ti wọlé ẹni tó bá fẹ́ máa kíbla <laughs> tó bá fẹ́ máa kíbla ẹsẹ̀ ti ibi tí òjì bá dojúkọ bí ó bá dojúkọ gangan ní kíbla à ń padà bọ̀ wá síbi eléyìí yẹn pé ìgbà míì tó ṣe pé òun ó wà ní àtàrí òun ó wà ní dodo sánà ti kábíyì sánà so nǹkan oṣù méjì ojíun ẹ̀sán máa wo òun tóun bá tẹ̀lé mórí lébi tó tó tó bá tẹ̀lé yẹ kúrò níbi ìdodo sámán ọ̀rọ̀ ayọ̀ ṣìnkẹ́ni báyìí ojíun bí wọ́n báyìí lọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò sì lé sí i ntọ́wá lé síun ẹ wà á wọ́n o kẹ́bílẹ̀ bá àwọn àsìkò asiri mọ̀rọ̀kọ̀tìyé tí òjì nǹkan tó bá bá dọ́gba èyí tẹ́ ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan ẹ̀ fi kún un wájú pé ó ti ṣáìsì ẹ̀ náà bákan náà àdìpá àsìkò ayé láti kọjá àsìkò àsòfò wọlé nù. sẹ́yìn sẹ́yìn rí bẹ́ẹ̀ sẹ́yìn àsìkò ayé là àti àsìkò àsòfò nù. àsìkò àsòfò bẹ̀rẹ̀ láti bá tí òòjì nǹkan bá ti lè bá nǹkan dọ́gba títí tí èdè eh, àsìkò ìṣẹ̀rọ̀ ìsirọ́rù ni pé tí oòrùn tí ó fi pán fẹ́sífẹ́sí bàbá wa àdáwáwí nínú sílẹ̀ àwọn àlùmọ̀jùmọ́ àkókò márùn-ún ni a sọ pé ń bẹ fún àwọn asiri ṣùgbọ́n lẹ́yìn kọ́ la bá wa so àsìkò asiri oní àgbọ̀n oní àgbọ̀n fún sẹ́yìn pé àwọn àsìkò wọ́n pàtàkì jura wọn lọ ẹ̀sán wọn ó jura wọn lọ wọ́n pèlè kùyàrá ọ̀nbẹ wọ́n pèlè fọ̀dílà ọ̀nbẹ. kọ̀dọ́wò ń bẹ àti bẹ́ẹ̀ lọ. sẹ́yìn bó láti ti tọ́ olóró ọ̀run jù àgbèjì òkè òórùn kọrin náà ni gbogbo àsìkò pátápátá ó dá lórí ó dá lórí àsìkò ó dá lórí wá yọ ìsìn nígbà bá yá àyìn rí mọ́ yóò kóónú tó bá ti lè kóónú tá dájú wípé yìí ti kóónú ti wọlé ṣùgbọ́n àsìkò tá a máa ń ṣe nu àsìkò sínú náà ti tó ṣùgbọ́n àwọn kan wá sọ wípé táìmù tó bá kó nù tó bá ti kó nù pé kìí ṣe pé ti wọlé tán o kéèyàn tún ṣe sòwúrò bí ìṣẹ́jú méje ṣùgbọ́n táwọn ẹbí sọ fún wa ni wípé ìdá àgbàlá ti sàmùsùn mi ní àhúnà wà àgbàlá ti mi ní àhúnà fàkọ̀dé àfọ̀rọ̀ àfọ̀rọ̀ yìí after asọ́yìn àsìkò manglid ti tó wọ́n tó bá ń gbà ẹ̀rọ lọ sínú yìí ni pé àsìkò manglid bó láti mà pé ti tó oníkóòrùn òkú ọ́nú. òórùn wọlé lásìkò ìgbà míì tẹ́ pé ojú sẹ́mọ́ ó sì tún mọ́. tó ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́síláṣí àsìkò ṣáì àsìkò ṣáì gan ó ti tó kẹ́tọ́ máa kí mágírìbì tó tí ọ̀bà tí ì sókùn ni ọ̀gbà tí mágírìbì ti wọlé. sẹ́yìn tóòrùn bá wá wọlé òun nígbà míì gbogbo tó ti sáwọn báyìí pípa pupa yóò wà ń bẹ̀ lọ ìyẹn máa ń tò ní aṣáfàkùl ahmar àwòrán pápá làwọn bàbá máa ń pè nílẹ̀ Yorùbá àwòrán pápá Papa, tó pupa òun yàtọ̀ sí samoko òun kọ́ ní samoko samoko ni wípé láwọn àsìkò kan ilẹ̀ oṣù ṣú bí àgbàdo ni pé bí òòrùn ẹ wà rí báyìí sí gbogbo tó tún á mọ́ tó ti dìgbà tí ilẹ̀ tó sẹ̀ máa ń tí ó ti wá tó bẹ́ẹ̀ lè kó ní báyìí gbogbo ọkọ̀ ìfẹ́ ọkùnrin samoko lélẹ́yìn eléyìn kọ́ láwọn wí ṣe sáfẹ́kù lẹ́yìn ọ̀dùn pé tóòrùn bá wọlé tán láwọn àsìkò kan gbogbo ètò tí sámà báyìí yóò pọn lọ yóò pọn lọ lẹ́yìn tóòrùn ti kó ní tán. sọ ètò pọ́n tó bá ti lè wá kó ní táàrí ló ti fi sámà mọ́ àsìkò ṣáì ti wọlé nu àsìkò ṣáì ó ti wọlé nu ètò bí àdúgbò ìrìn ṣáì ó ní pé táìpì máa mọ̀ra ti bì kí n kí wọn fáwọn èèyàn ètò ìdájọ́ ní kéèyàn lọ lára láti pọ́n náà máa pẹ́ dé wọ́n tó bá fi pé wọ́n máa pẹ́ ẹ̀ta ẹ̀ka máa ń tètè dé so káyọ̀tẹ̀ kí àwọn iṣẹ́ káyọ̀tẹ̀ kí fún wọn. so eléyìí jẹ́ àsìkò gbóòrè asiri magrebi àti iṣẹ́ ẹ̀yọ àsìkò wọn àtúbà wọn kọ àsìkò wọn àtúbà oníkàlùfájàre ọ̀la àlùfájàre oríṣi méjì onímbẹ́ fajirun kaadibon wa fajirun sadiq alifajari ìtọ́jú òpùrọ̀ àti ìtọ́jú òdodo ìtọ́jú òpùrọ̀ lẹ́yìn ìgbà tí màlẹ́ ń bá wá tán òkú ó tún bàbà kún lẹ́yìn rẹ̀ kaadibon nù eléyìí ò sọ oúnjẹ jíjẹ kò sọ dé wọ̀ kò sọ ìrun kíkí kò sọ dẹ̀tọ̀ ṣùgbọ́n sọ́ọ́dínkù lè pèsè wípé ó ní òye ètí ó là wá láti di agbègbè ibi tó rùn ti ń yọ àyè wọn là wá láti ibi tó rùn ti ń yọ albayad alladhi yakunu fi ufuqi samaa min jihati al-mashriq báwa bá ṣe gbénu oyè ìmọ́lẹ̀ yóò là wá láti ibi tí òrùn ti ti ń yọ so yóò máa yóò máa yóò máa tàn yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ yóò máa fẹ̀ tí òye àtìmọ́lẹ̀ ń fún òfìkàdé gbogbo ayé ilé ẹ̀ ní a máa ń pè ní tòlóhàn lè fàjìrì àlùfájàre pé ó ti là àwọn àsìkò ọ̀run márààrún ó nu. afáwọn akọ́lọ́mbà ni kẹwọn wọ́n ní nínú àdéhùn abdullahi bin amr bin aaf àni nàbíyà sallallahu alayhi wa sallam kọ́ọ́l wọ́pọ̀ bọ́ọ̀rì àsìkò tá a máa kírun àyílà ìdá zálà shams ìgbà tó ọ̀run bá yẹ̀ tàrí ni o mo fàtí màtúmọ̀ yẹ̀ tàrí yóò kọ́ wà ní ìdodo sánà sọba tí a lè mórílé ibi tí ó ti wọ̀ ọ yẹ tàrí nù. àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ lásìgbà tí oòrùn bá ti yẹ tàrí títí tí àwàká ànàbí lọ rọ́jò lẹ́ka tó lè yìn tí èdùgbà tí òòjì nǹkan àbí òòjì èèyàn tí ó fi gùn béèyàn ṣe gùn tí ó fi ga béèyàn ṣe ga tí ó fi gùn níbàámu sí béèyàn náà ṣe ga tó máa làm táhàdà lọ́wọ́ tún àsìkò àsìkò zúrì sí ni lóògùn gbà tí àsìkò àlàásàlì tí ọba ti wọlé. wà wá pèlè àásìrì àsìkò àásìrì náà ti bẹ̀rẹ̀ látìgbà tí òòjì nǹkan tó bá ti gùn tó bá nǹkan tó bá dọ́gba. máa lẹ́m tó sọ̀rọ̀ ṣàǹsù lóògùn gbà tí òòrùn tí ọba ti pupa fẹ́sífẹ́sí kọ́ yẹ́lò ìyẹn ni pé àsìkò àlàásàrì òun náà sì tó ń tẹ̀ síwájú wọ́pẹ̀lẹ̀ sìfẹ́rẹ́rì náà ìyẹn tó lè kírun àlàásàrì lásìkò ìgbà náà ṣùgbọ́n bàbá ṣe ń jìnnà sí àkókò òun sí bẹ́ẹ̀ ni ládàá òun yóò máa dín yóò máa dín yóò máa dín yóò máa dín tó fi jẹ́ pé ètò lóore jùlọ ni kéèyàn ò kírun lásìkò rẹ̀ bá ti ń tó àsìkò rẹ̀ ti wọlé báyìí àtẹ̀rín fẹ́ẹ́kì bíi wọ́wọ́pẹ̀lú magrebi àsìkò ọ̀run magrebi òun náà bẹ̀rẹ̀ látìgbà tí oòrùn tó bá ti lè wọnú máa làm yẹ́gìdì ṣàfàkọ́ àsìkò ẹ̀ náà tán gbọ̀n ógbọ̀n ógbọ̀n dìgbà tí àyùn pápá tí ó fi wọlé tó bá ti lè wá wọlé àsìkò magrebi ti tánu wọ́wọ́pẹ̀lú ẹ̀ ṣáá bí àwòrán pápá tó ti lè kó ní sáàárò náà máa àsìkò sáyì oní abẹ́rẹ́ nù ìlànà ìsìláyé tí ì di ìdajì ooru wọ́n wọ́n ti sàlátì subuhi àsìkò wọn àsùnbà oní abẹ́rẹ́ ní ntùlọ́rin ìfàjìrì lẹ́sìgbà tí àlùfájàre tó bá ti lé là máa làǹtàkùlọ̀rin ṣàǹfù àsìkò ní tiẹ̀ náà gbọ́n ogún di ìgbà tó rùn ẹ̀ bá ti yọ bóun bá ti lè wá yọ ìran àsùnbà ó ti di kọ̀dọ́ òní afẹ́sàn gbèsè ni kìí ṣe àdá òmò kìí ṣe pàṣẹ fẹ́ mọ́ wa ná. Imam Muslim àwọn náà gba hadith yẹn wá. rákà mélòó láwàá bá níbi ìrọ̀rùn fáàmù wípé aki lásìkò rẹ̀ kìí ṣe rẹ̀ ti lọ kó tó di pa aki. wàyí dúrókò waqtu salat bí ìdúrà àkẹrọ kàá tì. èyí ọmọ bá àkókò òórùn kọ̀ọ̀kan pẹ̀lú kéyìn pẹ̀lú kó jẹ́ pé ntòkù tí àsìkò ń tí ì bọ́ ìyẹn láǹfààní láti kíráka kan bẹ́ẹ̀ tí a bá ti lè kíráka kan kásìkò òun ó tó kọjá kó tó di pé yóò jáde ìyẹn kírun àdá ánú ìyẹn kí lásìkò rẹ̀ nu èyí ò lẹ́yìn tí ń san gbèsè ìrun. torí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé man adraka rak'atan mina salat faqad adraka salat ẹ̀ ń bá bára kàkan nínú àkókò òru kásìkò òru owó tó dé tá oníbẹ̀ ni bẹ́ẹ̀ ó tí òun lásìkò rẹ̀ fọkàndá lọ́wọ́ kàṣọ́lá onítọ̀hún lẹ́yìn òun ó lè dá lásìkò rẹ̀. àwọn àsìkò tí wọ́n ní ká máa kírun láàyò ìlú fàákìrò ha kọ́tọ́nà ká lọ́rùn lára ká má ti kì láwọn àsìkò kọ́tọ́nà ká lọ lára kásìkò rẹ̀ ó fi jáde. àwọn tààkìrò bá àwọn àwọn ọ̀tíyà tàbí ẹ̀sìn ẹ̀kọ́ òtúntọ́nà ká lọ apá kan nínú rẹ̀ ká lọ lára kúrò ní àsìkò rẹ̀ lẹ́wọ̀n bẹ̀rẹ̀ àwọn olùgbèrè yálà orígbọ́ ni àbó orígbọ́ fún oní ẹsikẹ́sì ni àbó oní ẹsikẹ́sì ọláròyé ni àbó ọ̀làwíjàre ìlà ìdá àkọrọ̀ ha àbí tíyàn bá lọ ìrún lára lìyàjìnà máa gbọ́ irí ya láti lè bá a kí pẹ̀lú ìrún mi ìyẹn ni alìjámọ̀ bẹ́yìn náà sọ̀làtàyìn kéèyàn ó kírun méjì pọ̀ ní àkókò ọ̀kan nù wọn. jámù méjì onímbẹ jámù tààkìyàn àti jámù tẹkùdìm eléyìí wọn máa ṣẹlẹ̀ fún onírìn àjò ṣùgbọ́n onílé jámù tẹkùdìm nìkan ló lè ṣẹlẹ̀ fún onílé yàtọ̀ sí jámù tààkìyàn ìgbà tí wọn máa ṣẹlẹ̀ fún onílé ni pé tójò bá rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tójú bá ti ṣú báyìí nábì bá ti sáyẹn wọn ó kí pọ̀ ní kò tẹ̀nà bẹ́ẹ̀ o. kójú òṣù òfin náà àwọn táwọn àfa àti àǹkà kalẹ̀ tí a fi máa ń kírun mágbèbè àti ìṣá ìpapọ̀ èyí ojú ọ̀rọ̀ báyìí. pẹ̀lú májàmú kọjá pé tí a pẹ́ ní yorùbá lè lò fá o yóò tutù aṣọ wájú pé yóò dùkà sọ ó tutù àti pé àlèkí jámù láàrin mágbèbè àti ìṣá yìí ṣùgbọ́n tó bá jẹ́ onírìn àjò jámù méjèèjì ní bẹ́ẹ̀ fún jámù tẹ̀kídìm àti jámù tàkìr. tẹ̀kídìm ni wípé àti zori àti asli yóò kí méjèèjì papọ̀ lásìkò zori rákà méjì méjì. jámù tàkìr onípe yóò kí ọ̀hún zori àti asli yóò kí méjèèjì papọ̀ lásìkò asli. magrib àti ìṣáì lásìkò magrib jámù tẹ̀kídìm nù. tàkìr oníkó kí mẹ́gbẹ̀gbà àti sẹ́yìn papọ̀ lásìkò ṣáì nyẹfẹ́ tó bá jẹ́ onírìn àjò ṣùgbọ́n onílé jámọ̀ tẹ̀gbìmù ń bẹ́ fún un. sáàlì ti jámọ̀ tójú bá ń rọ̀ láàrin zuri àti asiribi àbá lè ṣe ọ̀rọ̀ méjì làwọn àfa àṣọ ṣùgbọ́n àlè ṣe yẹnni pé òjò rọ̀ ní ìsìn zuri àti asiri àlékipọ̀ ṣùgbọ́n àdínà àwọn àfa àtàkùn wípé àlè ṣe ẹgbẹ́ ìmáàmù ọ̀rọ̀ tí a gbára lé ní ọ̀rọ̀ ẹnìkan náà wọn sàdé tó sọ wípé kò sí nù súnà kákí lórí àti àṣù ìpapọ̀ fojú ṣùgbọ́n ìkọ́kọ̀ wà ní pé rúṣẹ̀lú náà ìdẹ̀kùn lọ́jọ́ fún wa ní pàtàkì olóṣèlú àbáwá láwọn àgbẹ̀ tó ti fi pé ilẹ̀ máa yọ̀ lẹ́yìn tá a fi lè fi ṣe jámù tá a ti ń bẹ lónìí bóyá afẹ́ ṣiṣẹ́ abẹ́fẹ́ nìkan ní ìṣàtọ́jọ́ bíi dókítà tá a rí i hmm, bá bẹ̀rẹ̀ ní lẹ́yìn zuri báyìí magrebi ó ti wọlé kó wọn ó tó parí irú ẹni báwọn kò sí tó burú yóò tó borí àti asri yóò tó papọ̀ so kò sí tó burú láti ṣe bẹ́ẹ̀ bákan náà tílẹ̀ bá ń yọ tàbí tí òtútù bá mú kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ìlòwó tó máa ń mú bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bì mọ̀lọ́pọ̀ láwọn bíi jọ́ọ̀sì ńpẹ́rẹ́ ti máa ń fẹ́ gan so kò sí tó burú ìyẹn lè fi jámù láàrin magrebi àti sọ ọ̀rọ̀ àwọn yàrá rẹ lọ. ọ̀dà tí ẹ̀ lè fi jámù láàrin ọ̀run méjì ìyá mẹ́gídìbì àti sáyẹn ní ìsọ̀lá pẹ̀jú rẹ̀ tí ìyẹn lè fẹ́ nu lóbi ìyẹn lè fẹ́ nu lò. kódà jáàrò ìmọ̀síjìdì ẹ̀ ti ń gbé lẹ́nu rẹ pé yọkànlá sínú yàrá rẹ̀ bọ́ọ̀tà rẹ̀ àbẹ̀ ẹ̀ ti ń gbénu stọ́ọ̀n lápẹ̀jú rẹ̀ kódà ló fi jámọ̀ láàrin mẹ́gídìbì àti ìsáyẹn ìyẹn tó jù bá rọ̀ mi ní àwọn ìdí kódà ká sọ wípé ojú kẹ́kọ̀ọ́ tí ẹ̀ ní kàlá ọ̀nà tí ó rìn sí èdè mọ́sálásí masquerade àjà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí lè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pa níbi ìjọ ti lè rọ òun náà láǹfààní sí rọ́ṣọ̀ tó ọjẹ́ níta bá dínà ní wípé wàlá yàhílù kàkírù wa kọ̀tọ̀ náà kálọ̀ ìrún lára àwọn tààkírù wa àwọn tààkírù bá di àwọn tíya tàbí kálọ̀ apá kan rẹ̀ kálọ̀ lára tayọ àkókò rẹ̀ tó yẹ káke yálà lè àwọn fún ìdí kan àbí ètò ẹ̀sìn ìdí pàtàkì ilẹ̀ ìdá àkọ́rọ̀ ha àfikọ́ pèèyàn bá lọ ìrìn lára lìyàdì máa bèrè à láti lè bá a kí pẹ̀lú èmi. fàyínà òyàjò adékúngbà náà ó lẹ́tọ̀ lẹ́hìn bẹ̀rẹ̀ fún ìdí pàtàkì kan fún àwíjàre kan fún àrògàre kan fún ìdí pàtàkì kan ní sáfárì yálà ìyànjẹ́ onírìn àjò ni nílé kí má bí dàdí papọ̀ lásìkò sáì ilé kí fúlẹ̀ àti lásìkò asiri. àwọn mọ́tọ́rin abẹ́rẹ́ sí ẹ̀jẹ̀ onílé yẹn kírun méjì papọ̀ ní àkókò ọ̀kan torí pé àwọn kan tí ń ṣèyàn àwọn náà rè àbí fáwọn ìdí tó tún dàbí eléyìí. èyí tó jùlọ àti ti oníkéyìí kírun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan rẹ̀ bá ti tẹ́ ṣàlùwà látán lẹ́yìn sábà pẹ̀lú tẹ́ ṣàlùwà látán tẹ́ ṣe náà fìlà tán kábẹ̀rẹ̀ ọ̀run ká máa kí lọ nítorí lóore jùlọ nu. ìlàlẹ̀ ìṣá àyàfi òun ìṣá ìnìkan ìdálámìyàsó kọ̀ tí ọ̀bà ní jẹ́ ìnira fáwọn tí wọ́n ó kírun lẹ́yìn rẹ̀ lọ lára ẹ̀kílagun mẹ́wàá ẹ̀kílagun mọ́kànlá òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam anábìkí mábìlì anabi wa wọlé lọ wọn tàbí wọn retí rẹ pé àsìkò sáyẹ fẹẹ tó ọjọ anabi fẹẹ jáde wọn fẹẹ jáde lórí ìjókòó ẹlòmíì ti sọ lọ débi wípé wọn ń gbọ́ àti ìtùnú ọrùn ọrùn tẹlòmíì ti àrùn lórí ìjókòó ti fẹẹ wà níbi tí a retí retí retí anabi dé anabi wa jáde sí wọn ọwọ ni ìnáwó làwọn tó wá láwùlá àṣekọ àlẹ́ ikùn àsìkò tá a kírun yìí gangan lọ́wọ́ ká máa kí ìṣá yìí. tí ì bá ń ṣe wípé mo ti yóò jà sí sọ̀rọ̀ yóò lè lára yín ẹ̀ nílé farada ni àsìkò tá a kí gangan lọ́wọ́ ká máa kírun. yẹ̀ni pé gbogbo òrùn pátá ètò dáàdì yẹn bá ti ń pè é ká tètè kí àyàfi àwọn ìṣá yìí nìkan wọ́n fẹ́ ká lọ lára pẹ̀lú mẹ́jẹ̀mú ni o tí ọ̀bá ní le tí ò ní já sí sọ̀rọ̀ táwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ ìrẹ́ ìmáàmù wàhálà zòòrọ̀ àtúntìrún àìlà wọ́n fẹ́ ká ń lò náà ká lọ lára ká má tètè kí fi ṣídàtì lẹ́hárì lásìgbà tí ojú ọ̀nà ti bá ń gbóná gan lásìkò tí ojú ọjọ́ ti bá máa ń gbóná gan tó máa ń mú gan fẹ́ pé àtijáde ń gbàgbà síta báyìí yóò le sọ ànábì ní ká kájẹ́ kójú ọjọ́ tutù kó tó di wípé a kì í yọrùn dóòrì nínú hadith qala nabiyyu sallallahu alayhi wa sallam idha shadda al bójú ọjọ́ bá gbóná tó gbóná hehehe fa aburido mina sọlá mani sọlá ìsàn yín tẹ̀rà kí yẹ̀rùn lórí ẹjẹ́ kójú ọjọ́ tutù díẹ̀ kó tó di pẹ́ kí. fàyínà ṣẹ́dá tẹ̀lé hàrùdí torí pé ìgbóná ojú sánmà tó gbóná hehehe ń ní fẹ́ ìjà hànà nínú àwọn àkókò méjì. sínú ajá ànámà tí máa ń mí ta ìkánnẹ́nu o iná ó ké lọ bọ́lọ̀ nkótó ìlú ọlọ́wọ́n ọba apá kan náà ni wọ́n ti ń jẹra wọn iná ó ó lọ bọ́lọ̀ nkótó ìlú ọlọ́wọ́n aa ah, òun ti agbóná jù rẹ̀ débi wípé iná ti ń iná ti ń jẹra wọn ọlọ́wọ́n á fún láǹfààní pé kọ́ máa mí ta yóò ní kaláwọn àti ọ̀kan mẹ́rùn nítorí gbóná bí aago ah, sẹ́màtì agbóná báyìí tí ò ní fẹ́ lé bẹ́ẹ̀ sọ̀jọ́lẹ̀ àìsàn máa ṣe bẹ́ẹ̀ náà lásìkò ọyẹ látìgbọ́n ọ̀rùn tí ó mú tí ó lágbára gan ànábì ní tọ́ba ti rárí báwọn ẹ lọ́ra kírun lórí ẹjẹ́ kojú ọjọ́ ẹjẹ́ òtútù díẹ̀. wọ́n mẹ́fà kẹ́kẹ́ ìṣẹ̀lá ẹ̀ ń bá bẹ́ wọn lọ́wọ́ wọ́jọ́ máa lóyún mùdàdára tó ìlà kọ́dọ̀ ìhà mọ̀rọ̀tábàn bí abiri àti asin lè tètè kí yá tètè tààràtààràtààrà má dàgbà sí o tètè lọ sán. bí ìrẹsì kọ̀ dá kéèyàn máa jẹun kódà àwọn àfa àṣọ wípé ẹni tó bá gbọ́ tí yẹn pè ń ọgbọ́ tí yẹn pè ń báyìí ó sì ń ṣe nǹkan lọ́wọ́ bí àwọn orí lọ́wọ́ ni ó sì ń wọlé ń bàtí ìwọlé tán àsìkò sí ìrìsì parí á sì kiri wọlé kó tó di pé yóò kí wọ́n ní kọ́mọ wulẹ̀ kí bó kí ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. torí pé nǹkan ṣe o yàtàkàdà kẹ̀dẹ́rẹ́ kẹ́mìnà kàdá yìí ẹ̀ṣẹ̀ ńlá kan ló dáná àwọn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá sì ni so àfi kéèyàn ṣe tó ṣùgbọ́n kéèyàn tó bá kú ń bẹ̀ ọwọ́ ń tó lè rán nù níwájú ọlọ́run ṣùgbọ́n ni wípé kódà àwọn kátìyà pé ní bídíà kíyàn máa jẹ kásìkò àsìkò ràn ọ́ lọ kéèyàn tó kí torí pé kìí fúlànà yìí ṣe ń kinu wọn ni adáta fi amúrin náà adá máa lẹ́sà bí ìfọwọ́ ọlọ́dún ọlọ́run nígbà lọ́wọ́ nítọ̀. ẹni pé ọ̀nà ń fa tẹ́tí ìṣẹ̀láàtù ẹni tí wọn ka àbómi tó bá mọ lọ́wọ́ tó bá bọ́ mọ lọ́wọ́ wọ́jọba àlẹ́ ìlú bá dára tó lọ àkọ́dọ̀ ẹ̀yà kó yà taratara kó ètò lọ sán ni tí ó bá wá sán yóò sán mọ̀rọ̀ tábàn ó kì í gbóòrè kó tó kí áfírí ó kì í má abóòtí ẹgbẹ́ ọ̀rún mẹ́rin pọ̀ lórí asiri magrebi ìṣáì tó fi lórí ìṣáì ló fi abẹ́rẹ́ tó àti nàmbá yìí ní magrebi ọwọ́ àtẹ̀lé asiri lórí rárá lórí ló ti pè torí pé ìdí sọlọ́mù basọ́lọ́ láwọn àlẹ́ ìrọ̀sọ́lọ́ náà jẹ́ bẹ́tẹ̀ kọ́ndàk àwọn kẹfìrí wọn ká ìròjú bá nàbí wọn ò jẹ́ láǹfààní láti kírun tòkì asiri tó dúpọ̀ òrùn fi wọ̀ ànábìwá ah ó sá ó ti bí ẹni sépè bí ẹni sàdúrà fún pé tó wọ́n ká ìrújú bá wa ní ìjàláyè kírun lásìkò rẹ̀ gbàtí wàá sàrùn padà ọkọ̀ kí áfírì kótótó yóò wá kí magrebi kò kásìkò magrebi ti wọlé kọ́kọ́ kí magrebi kò tó kí áfírì sọ áfírì lọ kọ́kọ́ kí lẹ́yìn rẹ̀ ló wá fi magrebi lé ní ẹ̀yìn ṣé ń bá jẹun náà bí òfin ọ̀dà kéèyàn máa jẹun ọ̀ màá sọ̀rọ̀ bá olóò jáde láyé sọ́dà kó gbégbèsè ọ̀hún lọ fàìnẹ́sì àtẹ̀rẹ̀tẹ̀bà àwùjọ ìhìlà òwò àwòkọ́fà fáwòtà sẹ̀láàtì fákòtà tẹ̀rẹ̀tẹ̀bù wọ́n fàtẹ́yìn wọ́n fàìnẹ́sì àtẹ̀rẹ̀tẹ̀bù tọ́ba ti àgbàgbé pé ọmọ ẹ̀kọ́ wọn ó tó lera wọn ni àbáyé màkà ló ti ẹ̀ bá débẹ̀ kọ̀ mà pé yàn máa ń tọ̀ wọn lera wọn ní olùkọ́ bẹ́ẹ̀ yà ń gba magrib ti tó kí wọ́n sì kọ́ kí magrib nàpọ̀ wọn tó kí sórí àti asiri àwọn káàfa fàwọ́tà sẹ́láàt àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ẹ̀rú ń bà pé ìtìmánì kí n tún san zuri àti asiri kí n tó kí mágídé àti kó mágídé gbọ́n ó tún bọ́ máa ń lọ́wọ́ so nírú nínú ìṣẹ́sí báyìí kò pọn dandan mọ́ láti tó lérí ara wọn ṣùgbọ́n ìtọ́ pàtàkì jù ní wípé básìkò òrùn kọ̀ọ̀kan bá ti ń tó ká máa kí ní àsìkò rẹ̀ kódà kéèyàn máa jẹun àmọ̀dáwó ńlá ju àwàálẹ̀ àjálùnàbíyàdìláì tààlà àsìkò àjàlẹ̀ nìkan kan tá a fàyè lẹ̀ kò sí lọ́wọ́ wa o lọ́wọ́ ọlọ́run ńlọ́wọ́ o a sọ pé òun wọn ọ̀kọ́ tún wò nù sẹ́ sáádà kó gbúgbèsè ẹ̀rùn déwájú ọlọ́run tààlà ọlọ́run kí ó sànù wọ̀ o kó ṣe ọlọ́mọ àlùjànnà kọ́míṣọ́ wa ní ọmọ náà kó fi ìrún kíkì kó tún fi ọ̀rọ̀ wá lọ́rùn dáadáa bàbá ń kí ọ̀ràn yẹn kó jẹ́ tó máa ṣe náfìlà sí kọ́ wá ṣe nítẹ̀wọ́gbà fún wa Rabbana wa fil akhirati hasanatan wa qina adhaban سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹgbẹ́ ká sọ pé jazakumullahu khairan abẹ́lẹ́ ọba àlékẹ́lá kí ó dákun kọ́ bá san àwọn stars wa ní ẹ̀san olóore ilé tí wọ́n tún bá wa sọ ní àsìkò yìí náà ọlọ́run bẹ́ẹ̀ a ti gbọ́ báyìí dákun jẹ́ kí a lè máa mú lọ lọ́run ilé tí ó ti rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ dákun má jẹ́ ó ní wa lára ètí ò tí wà rọ́ wa lọ́rùn nínú tí a bá wa sọ ọlọ́dàkùn ìfèrò ẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn ètí ya tẹ́lẹ̀ náà tàà sẹ̀gbọ́ yí báyìí ọlọ́dàkùn wa lọ́wọ́ ńgbà kọ̀ọ̀kan ní báyìí a máa ka ìbéèrè síwájú ká tó ka ìbéèrè lọ bí a máa fi tó ra wa létí owó fíṣẹ̀bí wọ́n kò yẹ nìkankan wálẹ̀ o ẹ kí gbogbo wa náà dá sí àwọn òtọ́sùn ní inú àwọn tẹ́ ń gbà ní ọ̀dọ̀ àwọn náà pé kẹtọ́ máa fi dá síse olórin náà ní ilé ọlọ́run báyìí náà bí ọlọ́run ọgbà níjọsìn o náà ẹni pé ni ìdájọ́ lórí wíwáyé padà Mahadi wasalaatu wasalaamu ala rasulillah maadi òkulẹ̀ tí ìwà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ maadi sẹ̀ńbọ̀ ni nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì méje ètò tóbi jùlọ tí ó ṣẹlẹ̀ kótódi pa yóò parẹ́ pátápátá oní kòrójìl máàdì oní kí máàdì ọjáde síta so kìí ṣe máàdì táwọn amadé àwọn wí gbégbúlà máàmàdù rárá làwọn àdùkọ́ ni máàdì sọlọ fi jẹ́ pé láti lè bá prove ẹ pé anigula mamadu ni máa di ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ òpó tó jẹ́ orígun ìgbàgbọ́ ìní àti bìwọ́ lára ẹni wípé ànábì ní òní sànàbí ẹ̀ka lẹ́yìn lẹ́yìn òun àwọn sọ pé ànábì ń bẹ tálà ànábì ọ̀hún gula mamadu ànábì yẹn sá ànábì ní ọ̀rọ̀ oníkọ̀ àwọn ní òfin ti ń jẹ́ ànábì yẹn sá kankan màsíwò dàjáàlì ànábì ní ọ̀rọ̀ àwọn ní òfin màsíwò dàjáàlì torí kíni láti lè bá a fi bí máa dín múlẹ̀ yẹ gula mamadu pé oni máa bí sànàbí ń wí so máa bí sànàbí ń wí àsìkò rẹ̀ ọdún méje péré ni ó lò nínú ìsẹ̀mí lálàfọ ọdún méje ìjẹun owó ọ̀pọ̀ débi pé ànírẹ́ ní tí ó gbà sọ́dákọ̀ ànírẹ́ ní tí ó gbà zàká ìfọ̀kànbalẹ̀ ó wà láàrin ìlú ìyẹn níjẹ́ òní sí nínú àwọn àsìkò tá a ti á lò lọ gbọ́dọ̀ tí adájú kan náà àwọn àsìkò tó ti lọ náà pé tọ̀ àwọn ará ń tí pé sòkè tí ì dé sòmádìí ò sí dé bàrú fún mádìí

kò sí ní tó burú láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa jù oníkéyìn náà ń lọ yan náfìlà láàyè ní ìyàtọ̀ síbi tí èèyàn ti kírun ọ̀ràn yẹn àwọn sálàf kò sábẹ́sì kan lórí rẹ̀ ju pé asláfù náà salihin àwọn ènìyàn tí wọ́n jẹ́ ní ìṣíwájú tí wọ́n bá kírun bìkan ibi tí wọ́n ti kírun ọ̀ràn yẹn ibẹ̀ kọ́ ni wọ́n ti ṣe náfìlà so ntí wọ́n fẹ́ gbà ń bẹ̀ ni wípé gbogbo àwọn àyè tá a ti ṣèjọsìn fọlọ́run gbogbo ẹ̀ ni ó jẹ́rìí gbé àlálùkì àná kó lè bàjẹ́ pé bí ó jẹ́rìí bí ó jẹ́rìí bí ó jẹ́rìí bí ó jẹ́rìí ló fi dàkọ́jọ́ tóbi tí yàrá ti kírun ọ̀ràn yàn yóò ní ṣe náfìlà ń bẹ sòótọ́ dáa nìyẹn yàrá ti kírun ọ̀ràn yàn kéèyàn kó bẹ̀ kọ́ sí náfìlà ní àyè mi kó lè àyíkó báyìí yóò fi jẹ́rìí ibi náà tún jẹ́rìí àyíkó àlẹ́ fi dúró sí jẹ́rìí ìrànlọ́wọ́ tún jẹ́rìí ah, so àǹfààní sí ahsan allah ilaykum ẹni béèrè béèrè pé kí ni ìdájọ́ ẹni tí àsìkò oorun tó tí wọ́n ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tí ò wá iṣẹ́ náà lẹ̀ tí àsìkò oorun fi lọ bí oníṣẹ́ tí ń ṣe iṣẹ́ ọ̀gá rẹ̀ ni tó tó ń bá fi iṣẹ́ lẹ̀ lásìkò lọ ó lè fa wàhálà láàrin àti ọ̀gá rẹ̀ pé kí ni ìdájọ́ rú ẹni bẹ́ẹ̀. sẹ̀dùkọ́lọ̀ ń kọ́ sànù ibi tí yẹn ẹni tí àfẹ́ kọ́sílẹ̀ ṣé mùsùlùmí ni tó bá jẹ́ mùsùlùmí sẹ́ńtẹ́sìn náà láàtọ́ gbẹ̀yé ẹ mọ́kànjá wa fẹ́bíyàn ọ̀dínárì lè pé ìdíkọ́sá lọ kọ́sẹ́ wa ni ìjọba ti náà la léwe ó yẹ kọ́ máa tẹ̀síwájú lágbà o so kọ́ tẹ́nà láti lọ́rùn làǹgbà tó rú ẹrú ni máa retí so eh, ni wípé ọmọ so bí sì ẹ̀ bá wọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́kọ́ sẹ́ńbò mi so ọkọ̀ tẹ̀lé o ẹrú nìkan ẹrú nìkan nígbà láàyè ń bẹ fún láti má lọ kírun jimá níjà náà ẹ̀kọ́ má lọ kírun jimá torí pé yóò ka ìròjú pẹ̀lú iṣẹ́ tí ń ṣe fún ọ̀gá rẹ̀ wíwé tí ì sẹ́rú so kọ̀ lẹ́tọ̀ọ́ láti lọ́rùn lọ́rọ̀ ọlọ́run sànù àfi tẹ̀yìn bá gbàgbé nìkan nílẹ̀ gbàgbọ́ngbà mi títí bọ́ọ̀ ti kírun tí ò sì kírun so bá ti rántí o aláhàn assalamu alaikum ẹni bí ìrírí ìpẹ́ ìjọwọ́ tí obìnrin lè fi ọṣẹ sírun ọṣẹ obìnrin lè fi ọṣẹ sírun kò sì lè fọṣẹ sírun ó lè fọṣẹ sírun tó jẹ́ pé ọṣẹ tí ó fi sírun kò ní padà kó ìnira bá bóyá ní àsìkò yìí tàbí lọ́jọ́ iwájú bá jẹ́ pé yóò bá padà bí ìnira lọ́jọ́ iwájú ṣòkò lẹ́kọ̀ọ́dọ́ o. wọ́n fẹ́ pé àwọn máa káyín máa dà láàmú ẹ̀rù ẹ ti le jù ó ti ṣe kíní jù tó dí wọn ní tí wọn ó fura lẹ̀ níwọ̀nba oníkọ́ ra sí ọ̀sẹ̀ sínú Allahu alam. assalamu alaikum ẹlẹ́bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé sísú òjò ó tó lẹ́rìí láti ṣe jámù òjò ká sùn ta lè torí ẹ̀ka wọn ṣe jámù lọ burúkú ni yòòtò dé ńgbà tí yíyá ń bá ìdánilẹ́kọ̀ọ́ lọ ṣíṣe òjò tó nìkan ní ntaàfi kí ọ̀hún ìbá àṣubú lẹ pé áà bíbá pàyí fẹ́ parẹ́ bójú bá tó rọ̀ ni kò sí rọ̀ ayé àfikún tó bá ń fẹ́ atẹ́gùn bí ìjì tí bá ń fẹ́ atẹ́gùn bí ìjì nígbà yẹn kò sí ní tó burú kálukú lè gbalé lọ. bẹ́ẹ̀ ah, mo sì fẹ́ sọ pé nìkan mo ti gbàgbọ́ tí wọn bá ń rọ táwa ká sì wà ní mọ́ṣáláṣí afẹ́ kí magrebi tàbá débi tàbá ń pè ọ̀run lọ lẹ́yìn ashadu anna muhammad rasulullah a ní sọ pé hayya ala salat hayya ala falah sallu fi rihalikum láàyè kálukú kírun lè rẹ̀ lẹ́yìn òwe tí bá ń pè ọ̀run abdullahi ibn abbas nígbà tó ṣe bẹ́ẹ̀ àwọn tàbí yìí kún àwọn wò lójú oníkẹ́ni báni bí gbàǹsẹ̀ máa ṣe nu bí ṣe máa pa ẹni tí ó bá pè ọ̀run láti ẹnu pé sallu fi rihalikum sallu fi buyutikum sọ̀rọ̀ náà. asanala ilẹ̀kùn ẹni béèrè béèrè pé báwo ni obìnrin tí ọkọ rẹ̀ kú báwo ni ó ṣe fi ọ̀ka opó rẹ̀ tí ó ṣe tí irú ìṣẹ̀lẹ̀ yìí bá wáyé ní àárín oṣù pé kò sí bẹ̀rẹ̀ oṣù lè pààrọ̀ pẹ̀tọ̀ oṣù lè ti parí oṣù kẹjì ti parí àárín oṣù ní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ báwo ni ó ṣe wá fi ọ̀ka ọjọ́ tí ó fi mọ̀ pé ó ti pé ìkíní oṣù tí ó kà kì í ṣoṣù kàlẹ́ndà Gregorians oṣù ojú ọ̀run òní yóò kà oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá lèyìn oṣù ti sọ pé ọkọ̀ tó bá kú. àyàbá kò sí ti ń jẹ́ pé ọjọ́ mọ́kànlélógún obìnrin tọkọ rẹ ti kọ́ lẹ́nu o tí ẹ lọ́wọ́ aṣọ pé nítorí àwọn ọmọ àwọn ẹlòmíràn ọ̀sẹ̀ kan ẹlòmíràn ọ̀sẹ̀ mẹ́ta kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o oṣù mẹ́rin obìnrin tọkọ bá ti kọ́ lẹ́ẹ̀ kò lópò kẹ̀kẹ́ tí ó ṣe ẹ̀ mọ́ àsopọ̀ àwọn ọmọ mi sáwọn rẹ kú sáwọn rẹ lọ́kọ rẹ so ibẹ̀ abala kan nù lórí ìbéèrè tí wọ́n béèrè gangan bóyá àáfàá kú ní ìsìn ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù Muharram pé bí kárí o kú ní Muharram twenty five oṣù twenty five oṣù kápẹ́nù rabiul awwal oṣù kẹta rabiul thani jimadal awwal ní sèyẹ́wà ka ọjọ́ mẹ́wàá kù fẹ́ẹ́kùsì yẹn bá pé fẹ́ẹ́kù twenty fẹ́ẹ́kù bá pé thirty ajẹ́pẹ́ ọ̀dẹ̀ five jùmọ́dà àsáni tí ọba wa pé ajẹ́pẹ́ ọ̀dẹ̀ six ṣòdí yóò ṣe kánú yẹn ni pé ìṣojú ọ̀run ilẹ̀ ni ó fi ṣe òǹkà tó fi January February March April May. asànàlá ilẹ̀kùn ọlọ́jẹ́ kárẹ́ mi àwọn afá wa pẹ́ o ọlọ́ni jẹ́ sí ìyá wọn báyìí o kò sì jẹ́ sí ìyá ní kọ̀ọ̀kan wa náà àwọn tí ọlọ́run sì fi kàn náà ọlọ́run bá yọba ọ̀rọ̀ wọn lójú. náà ẹni béèrè béèrè pé ẹbọ tí ìyẹn omi tó wá sẹ́kù tí àwọn dá ẹ̀fọ́ ẹ̀kọ́ balùwàlà jẹ́ ntí ni wípé àwọn èèyàn sì kó mi ìjà ìléyà àti ìdásíkò sí mo rí fáwọn bá sábẹ̀ lásán ó sọ wá kámi ẹni báyìí omi àṣáájú kò sínú tíra o omi tí wọn tẹ̀ ní wọn tẹ̀ mí lára ìtọ́wọ́ sẹ́kùn náà omi ni wọn báyìí wọn àná báyìí kò sẹ́ẹ̀dì fún un ní máa ń kódà kéèyàn sàlọ̀ tẹ ìtọ̀ mọ́lẹ̀ ọ̀lọ́lá àwọn tí náà ní pé yóò kàn lọ fọ ẹsẹ̀ nù lọ́ba parí wọ́n sáré pé tó ẹran àbí tó adìẹ lọ́ba tẹ̀mọ́lẹ̀ lọ́láàrẹ̀ ọba jẹ́ torí pé àtàdé àtọ́ná sábà ń ta alẹ́ pẹ̀ láti jẹ́ nù sọ̀rọ̀ pé tó ajá lọ́ba tẹ̀ yóò lọ fọ ẹsẹ̀ nù dáadáa. Assalamualaikum ẹni béèrè ni pé kẹ́dàpọ̀ ẹ bá wọn àlàyé bá a ṣe wọn ògì ògì nígbà tí òun bá yàtà rí pé bóòlù ẹsẹ̀ ni àwọn pé ògìn kan lélẹ̀ tí bóòlù á sì kà mọ́ ògìn kan tí a fi sílẹ̀. ìtí mo ṣe lálàyé ni wípé káfábẹ́ mà pé àsìkò lórí ó ti tó àbí ó ti tó àwọn àsìkò ohun tí a fún wa níbi aago tàbí níbi àwọn àwé ìtẹ́ máa mọ́síláṣí àbí ìtẹ́ bẹ níbi kàlẹ́ndà tó bá kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fásitì tí a kọ́ lẹ̀ fún un lórí oníkásíra bọ́ síbi àyè ibi tó bá tẹ́ pẹrẹsẹ káàrà wà ń bẹ̀ bóyá rólà ní bóyá gini tó sírètì àrà mú lọ́wọ́ á fi síbẹ̀ tí àsìkò gbà tí òòrùn máa ń bẹ ní agbedo méjì sánà tásìkò ń bá ti tó láwọn àkókò kan kò ní sí òjì òjì ọgbẹ́mọ gbogbo nǹkan láà ṣètò òun bá ti á di pọ́n ó fún mórí lébi tí ó ti wọ̀ gbogbo tí ò lóòjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà lóòjì fẹ́fẹ́rẹ́ èjì tó ra sẹ́lẹ̀ ń àrà wọ́n ntọ́ba jẹ́ káfílẹ̀ bá a mọ̀ pásíkò àṣù ti tó òrùpé bóòlù àgbà pásíkò àṣù ti tó igi tá a fi síbi òjì tá a fi sínú ọ̀rùn lẹ́ẹ̀kan sábà wọn bá ṣe wọn wò ní látọ̀júwe sòkà sọ pé bóyá òjì kínní ni ìṣèlú tó dẹ́nì látọ̀júwe so eléyìí ní ìsìn ṣé àsìkò zúlì tó àbí òtí tó lásìkò àsìkò tó àbí òtí tó ẹ ó ti lé ó ti lé <laughs> ó ti lé ṣùgbọ́n kátọ́mà bó ti lé ètò ọ̀rọ̀ asẹ́lẹ̀ ńgbà tí nígbà tó rùn yọ àwọn àwọn àfikún tọ́ba àfikún tọ́ba ti á jẹ́ pé orí bákan náà àbótí ẹ̀tún àbóòjú tó ti jù lọ àsìkò zúlì ó ti wọlé nù àsìkò àsìkò ti wọlé nù. na'am assalamu alaikum ẹni bèèrè bèèrè pé ǹjẹ́ àrí hadith kan tó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé yóò járùn yóò lọ sí ni àbí yóò mọ lórí bí aráka méjì ló ti kí tẹ́lẹ̀ àlùwàlà wá já yóò wà kí méjì kú kan pé yóò mọ̀ kàn sí nílọ pé sábà ń sọ nípa pé nàwákìdù lòdò anákìdù ní èdè lágbáwá non-cough blood hadimu ni yẹni pé irun bí sọ ti jáde ó ti di irun ó ti dùn ó ó ti bàrùn ó ti bàjẹ́ tí ẹ bá wá padà dé nígbà tó wá sálọ ẹ̀là tán yóò fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ nígbà tó pé mo méjì áfàrọ̀ mo ti kí mẹ́ta nínú mẹ́rin yóò àkẹ́yọ̀ kankan rárá o àfi tó bá ṣe pé àmúrun bá ṣẹ́ mú èèyàn táwọn ọba ṣẹ́ mú èèyàn nígbà tí yẹn ń kírun lọ́wọ́ kò sí tó burú kọ́ra lọ tún inú ìjọba ti tún ṣe tán yìí àwọn tó bá kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n máa lé lórí nígbà ọba padà dé. ṣùgbọ́n wá sí irun ti bàjẹ́ ti kọ̀ndẹ́mù ìyẹn ṣe bẹ̀rẹ̀ nígbà tó bá sọ̀rọ̀ látà ọ̀sẹ̀ tún kó ẹgbẹ́ máa bá ti sálámà ọ̀sẹ̀ ti kọ́ náà wọ́n lọ́sẹ̀ wá elébèrè bẹ́ẹ̀ pé sí èèyàn lè kí jámù nínú ilé táìpéjò ló bá rọ̀ kò sí tó burú àlè fi jámù táìpéjò ló bá rọ̀ àlè fi jámù láàrin ohun méjì nínú ilé. asanalẹ́lẹ́kùn ìdí. ìbéèrè yìí tí ọkàn yìí ń máa lọ́pọ̀ gbà bí alátara ìmọ̀wá dédé àwọn èèyàn ẹ̀tàn bá ẹni bínú náà ẹ̀tàn bá ṣàlàyé rẹ̀ lónìí náà nípa wípé ẹni tí ó ti kí ìran magrib tí àsìkò ọ̀run sáìsì wọlé báwo ni ó sì wá sí. ẹni tí ó sì kí ìran magrib ìbàtí ẹsẹ̀ lọ́wọ́ àtàtì ẹ̀wọ̀n mọ́síláṣí wọn ti ṣẹ̀kọ́ mọ́. so àwọn tí ń bọ̀ yìí ni ó ṣe ìmọ̀ àkọ́kọ́ kí magrib tiẹ̀ tán tó bá kí takọ́ wá jẹ́ ìwọ̀n níbi ìṣáyìí wàá mi torí pé ọfẹ bá ìṣe ẹ̀kọ́ wa kí igi erege gbogbogbò so ìkànnì so ọ̀nà míì ni wípé bí ẹni ṣe ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ ìṣe òun ọ̀dà ní àmàgìrìbì yóò tó lẹ́yìn àwọn tí wọ́n kí ìṣe tí màá bá wa kí ọ̀run rákà mẹ́ta sẹ́ńtì mẹ́rin ni màmá fẹ́ kí mẹ́ta sì ní tiẹ̀ òun ó jókòó táyà rẹ̀ ó gùn dáadáa tí màmá ó fi kí rákà ẹlẹ́ẹ̀kẹrin tán so tí o fi ṣe táyà tí o fi sálámà iná wà sálámà lẹ́yìn imam so èyí kọ́fẹ́ gbádùn jù ní nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ mi tó ń bẹ. ọ̀rọ̀ náà ẹbí ẹ mẹ́jọ. náà abẹ́lẹ́ ọ̀bàlẹ̀kẹ́lá eléyìí tí a gbọ́ lónìí kó jẹ́ kí o fẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ní àǹfààní. wàhálà ìsàlẹ̀ lórí ìpẹ́sọ̀ tí wọ́n dáa. Mo fẹ́ rí káyọ̀ ẹjọ́ ń bí ọlọ́pàá àti ọlọ́pàá ètò orí àwọn ọmọ ìgbà máa ti mú lọ́wọ́ tó kí ó wá sí wọ́n ti sọ wọ́n dá ìbéèrè yàn wọ́n ní nǹkan àkọ́kọ́ tá a lè kọ́ sí nìyẹn pé ká kí má gbébì lẹ́gbẹ̀ẹ́ kan náà ìdáhùn kí má ti sọ̀lá àti tàlá sọ̀lá àti ilá ìmọ̀túbà gbọ́rọ̀ ìtumọ̀ fàlásọ̀láta ni pé fàlásọ̀láta náfìlà ìyẹn gbọ́dọ̀ ṣe náfìlà kankan mọ́ ọ̀ràn ẹ̀fẹ́ ń kìlọ̀ yẹn ló bá wọn kí tó ti yé ẹ̀yà tó yẹ kéèyàn bá di ọ̀ràn yàn èèyàn lè sán àwọn ìtumọ̀ ti ń bẹ́ fún un tó ti yé yẹn ni pé ìdáhùn kí má ti sọ̀lá lọ́la àwọn àdáàbò sọ̀lá tì ní fò wọ́n fẹ́ kéèyàn ó ṣe náfìlà tí àbájọ́ mọ́ àwọn àǹtò wọn ni pẹ̀tọ̀ àyíbá wa máa wo bí o ṣe á dé mọ́ṣáláṣí ọ̀hún olórí kí wọ́n ti ṣe ìkọ́ láti ṣe ìkọ́ mọ́ mọ́sọ̀pọ̀ yẹn náà fìlà kankan máa wo ìran ọ̀ràn yẹn straight oníkẹ́jọ́ kí ó fi yé fèrèkúrá tó bá jẹun bí ètò ẹ̀dọ̀dà kí wọ́n máa jẹun tó bá jẹ́ pọ́ jẹun ó láǹfààní láti kí irun ti ẹ̀kọ́ jẹun náà kó tó wá kí irun ètò àǹkí lọ́wọ́ tòbí yóò jẹun náà láti lọ ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ ní ẹ̀yìn tí a lọ láì báyìí ní ọ̀nà parí wà níbi ìlú ẹ̀sẹ̀ ẹ̀rọ wọ́n ti wá parí àwọn tí ó tó wọ ilé ìyẹ́ tí ọ̀kan ẹ̀yẹ kó náà gbé ta àwọn ìlú gbogbo bẹ̀rẹ̀ ìwọ̀n ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ta ní gbogbo ẹ̀rọ àti ìlú ọ̀kan. àwọn tí wọ́n kí ọ̀n tẹ́sí ẹ̀sọ̀ kan máa bí wọn ṣe òun náà ṣe ìkọ́ náà torí pé náà tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ àwọn ni àkọ́kọ́ ti díù nígbà tí ṣé ti yóò ti jó pẹ̀lú rẹ̀ tòmátì yọ̀bá náà ti ṣe ìkọ́ mọ̀ tí ìbẹ̀rẹ̀ ẹ̀rùn kìsì pé yóò wá jáhùn yóò àṣẹ lọ ṣe ìkọ́ mọ̀ rárá sínú àwọn akádà ní ìkọ́ mọ̀ àti irun pípé tòtì èyí kò sí lára irun gángan nítí ó síwájú wọn ni èyí sì nítorí ẹ̀kọ́ wá ṣe sùjúdù kọ́bílì àbíbáàdì tòtì lẹ́gbẹ̀ẹ́ 打几题？